ẹ ló bàbá mi bó o ní. ó máa fi máa. ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta kò sí okú ìtọ́jú mi ìyàwó ẹ̀ ń kọ́. ó wà dáadáa. àdúgbò ìfọlọ́kù àdúgbò ìfọlọ́kù dàpọ̀ mo fẹ́ rí ọ. ẹ ẹ ṣé kò lè mà. rárá. ẹ bóyá tí àwọn ìbàdí màá jẹ́ kó mọ̀ pé ẹni ká wá rí. ìwọ nìkan ni mo fẹ́ kó o wá sọ́dọ̀ mi ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ èmi nìkan ẹ ẹ má bínú wa ẹ tó tó ṣe bẹ́ẹ̀ mà ẹ mo rò pé wọ́n máa ń sọ pé àkín sòsà ló dókè lábẹ́lábẹ́ má mọ̀ ni. mo tọ́ lu sọ àmọ́ nǹkan téèyàn bá fi pamọ́ òun máa ń ní ẹ̀yìn kan ló fẹ́ kó wá sódò mi kódà má dàgbére fún pò ń bọ̀. ẹ. ó lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún mi. ok mo ti bọ́ ẹ màá wá rí yín káàdì kan máa retí ok ma ẹ sì lọ ma ọ̀rọ̀ yìí. kí ló yẹ tó múra. nǹkan tí mo ní kí wọ́n sọ fún ẹ náà nìyẹn ọ̀rẹ́ mi Abdullahi tí mo sọ fún ẹ bọ́ wa lórí díìkù ó pè mí sìn pàmò bíbí yẹn ti wà pẹ̀lú òun pé kí n ó sọ fún mi pé ó jáde lẹ́yìn náà. mi inú mọ̀ tẹ́lẹ̀ náà òjijì ló kàn dídí pè mí but baby mi ni pẹ́ olómi náà. oṣù. ṣé ti rí yẹn èmi lè ní í jẹ bí ẹni abẹ lọ́wọ́ ẹ <laughs> mo jẹ́rìí o kì í fi ti bí o kì í fi ṣe rárá. mi ò ṣe rẹ. ah i know but mi ò lójú wa náà lọ tó bá dẹ̀ ti rí pé jù kà ń kọ́ mi. Ah, fún mi rí lọ́wọ́ mi àìpẹ́ ti jẹ́. <laughs> ọlọ́run bàbá ẹ o. kí ló ń ṣe dàpọ̀ ṣùgbọ́n àyànjá mi tó ti ń bọ̀ ni tó bá tiẹ̀ bá àyànjá náà kí wàá níbẹ̀. dàpọ̀ dàpọ̀ dàpọ̀ kí mo ṣe rí. o ṣe bí wọn ni mò ń bá sọ̀rọ̀ dàpọ̀ láti ìjọ́ tó ti jáde nínú ilé tó sọ fún mi pé òun lọ business meeting pẹ̀lú Abdullahi ló ti change jọ fún mi lẹ́kíṣíkìsì fún attitude ẹ̀yìn. o fẹ́ mọ̀ dára sí mi o fẹ́ mọ̀ dín nǹkan tó ń ṣe mí pẹ̀lú àbí fine <laughs> mo rí i pé ìwò lójú ti ah, ah. ojú ò tiẹ̀ ara ò ní irin ẹsẹ̀ tó gbé sẹ́sẹ́ yìí kò dẹ̀ padà tó bá wa lójú ti máa jẹ́ kó mọ̀ lé ni o oh, notice pé láti jẹ́ tàbí mo ti wọnú lé yìí tó bá dáná mi ò jẹ́ tó bá sùn sí ẹ̀gbẹ́ mi lórí bẹ́ẹ̀dì so notice pé máa ń wá sí pálọ̀ wá sùn ni tó bá bá mi sọ̀rọ̀ mi kì í fún ẹni reply ó yẹ kó o ti mọ ibi tí mò ń lọ ó yẹ kó o mọ̀ pé ẹni tá a bá ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tá a bá dídé bá sọ̀rọ̀ mọ́ fúnra ara ẹ láti fura dára sí mi mo fẹ́ ẹ mọ́ mi láìkí ẹ mọ́ mi ò ní fẹ́ ẹ mọ́ rárá gbogbo nǹkan tó ń wù mí lára ẹ pátápátá pátápátá tí mo rí tí mo fẹ́ lára ẹ ó ti tọ́lọ́kọ̀ mi kò jù bẹ́ẹ̀ lọ. Amy, èmi súwọ kémi fi lélẹ̀ fún ẹ dàpọ̀ what man in the world will wake up one day and tell his wife to leave for no reason gbogbo nǹkan tí wọ́n rí láyà tèmi ó ti ó ti rùn sí wọ́n ti súwọ́ ó rújú á rújú kò ṣe ní rújú gbà tó ti kó sáṣọ ṣì tó ti kó sẹ́gẹ̀ gúnjọ yẹn tó ló lọ bísíǹsì ti pẹ̀ láti lọ ibẹ̀ lára tí ń fún mi sí ẹ̀ tẹ́ bá ti gbé àwọn ṣiṣẹ́ onípangbé kan fún yín tẹ́ ti gbé sẹ́gbẹ̀ báyìí mo mọ̀ kí wàtà àwọn ọ̀rẹ́ bá àlẹ́ lọ lọ́jọ́ yẹn ẹ lọ mutí mi wọ́n ti wá gbé sisi pẹlẹbẹ wọ́n ti fún ẹ pọ́ gilá ìyẹn ló ń dùn mọ́ ẹlẹ́ni tó ń la lọ́wọ́ àbí wọ́n sọ pé mi ti sùn wọ́n wọ́n bí ẹ dá o àjọ lẹ̀pọ̀ àjọ ròpọ̀ ni till death do us part ni ní ẹnu lé. mo bọ́ màá ságídì mo jẹ́ kí n sọ kankan fún ẹ tí yẹn bá bí ẹ I have another option for you máa jáde lọ́nsìn máa lọ mẹ́wòó máa dẹ̀ lọ máa lọ three months ní hòtẹ́ẹ̀ mi ò ní wálé mo rò pé láàrin ìgbà yẹn wàá ti tún èrò ara pa gbogbo ẹrù tó bá kó nílé yìí wà á lè kó wọn gbalẹ̀ àwọn tó bí ẹ lọ. Dàpọ̀. Ah, ẹ má gbà mí mo máa ń pọ̀rọ̀ yìí lówó máa ń larun ọmọ mi lọ́wọ́. Dàpọ̀ Dàpọ̀. ẹ̀gbọ́n mi ìyàwó ti ń pè mí for the past few days lórí fóònù tó ti ń complain báwọn kankan ṣẹlẹ̀ nínú ilé èyí ti máa lọ sọ́fíìsì máa ní ti máa di close máa débí by immediately ẹ̀gbọ́n mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ kankan kankan. sórí ó máa ń hápùn gbà mí tíyàn máa rí nǹkan tó wù tó dẹ̀ máa fúwa rẹ̀ rà bí a kò máa gbélé pẹ̀lú ẹ̀ àbí ká fi sáǹpù bóyá oúnjẹ tíyàn máa ń jẹ sínú sọ nǹkan máa ń tó táìmù kan tó bá jẹ jẹ jẹ jẹ jẹ tó bá sú ẹ wà á kàn decide pé o fẹ́ jẹ mọ́ kó ti sú ẹ bọ́ irú oúnjẹ yẹn tó bá mọ̀ wọ́n ara ẹ̀ tó dẹ̀ lójú tì ibi tí wọ́n bá ti ń ta ó yẹ kán gbé jìnnà síbi tíyàn bá wà ní bátẹ́gùn bá fẹ́ sílẹ̀ tó bá pẹ́ tó bá yá ó ṣèṣe kó jẹ́ pé ó máa wù ẹ́ nígbà yẹn padà wá ṣẹ̀ṣẹ̀ tó máa wá lọ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ dára sí mi ṣe jẹ́ sí mi fúnra mi ni mo pè mo ní ó ti sú mi òun gangan ti sú mi mi ò nífẹ̀ẹ́ mọ́ kókàn kókàn kókàn fún mi ní time díẹ̀ kó fún mi ní space mi ò dẹ́ sọ fún no no no màá wọn náà máa ronú bẹ́ẹ̀ yẹn o mi ò sọ pé mo kọ̀ sílẹ̀ àbí mi ò fẹ́ mọ́ tó bá kàn lọ fúngbà díẹ̀ ìgbàkígbà tó bá yá tó bá wù mí n lè consider yín gbà yẹn tí màá dẹ̀ pé padà but for now no way. ẹ̀gbọ́n mi nǹkan tẹ́ ẹ̀ sọ yìí wà á dọ̀ báwo lẹ ṣe máa máa fìyàwó yín wé oúnjẹ tẹ́ máa náà ń jẹ oúnjẹ kan ṣé ẹ̀yin ò mọ̀ pé for better for worse ni marriage ni ẹ̀yin tẹ́ ríyàn tẹ́ fẹ́yàn sílé ẹ wá sọ pé oúnjẹ kan wù yín jẹ ìkan ìkan ti sú yín ẹ wò ẹ wò the fact pé bóyá our flashing family wa ni omi pè bóyá fàwọ̀rajà ni wa. ẹ jọ ẹ má jẹ́ kán sọ wa lẹ́nu mo fẹ́ kẹ́ wo bí a ti jáde àbálòkan báyìí lọ́wọ́ àwọn òbí wa. wọ́n dẹ̀ máa ń sọ pé ẹ̀sìn wájú báyìí ni tẹ̀yìn máa wò sáré decision tẹ take yìí èmi fẹ́ kẹ́ reverse ẹ̀ o kò kí n ṣe decision tó dáa ẹ jọ ẹ wo ọlá ìfẹ́ tẹ ní sí wọn láti ìgbà tẹ ti kọ́kọ́ meet wọn ẹ wo ọlá àfẹ́ yẹn kẹ́ fi revive ẹ gbogbo nǹkan tẹ sọ pé ó ti sú yín kẹ́ fi revive ẹ padà kẹ́ bẹ̀rẹ̀ sí máa nífẹ̀ẹ́ wọn padà ẹ jọ. okay o fẹ́ kí change decision mi. ah decision yẹn ah, is not actually the best so ẹ máa ní láti reverse ẹ ẹ jọ nítorí Ọlọ́run mo fẹ́ kí ẹ fi ọlá ah, ìfẹtẹni sí àwọn òbí wa kí ẹ fi hàn sí àwọn náà ẹ jọ. kò sí wàhálà mi ò lè kọ̀rọ̀ sí ẹ lẹ́nu má ṣe nǹkan tó fẹ́ àmọ́ ní ìbéèrè kan tí mo fẹ́ bí ẹ inú mi àwọn adùn tó bá lè dá mi lò. of course ẹ bí mi. ṣé tí n bá kú lọ́la ṣé kò lè dùn ẹ. Ah. tí mi ìgbà tí wàá ní dùn sí mi bá kú hm? jẹ́ dára sí máa lọlé àwọn ìyá tó bí lọ́mọ. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n you're just working on lẹ́jẹ̀ ká trash case yìí náà. ṣe rí nǹkan tí mo sọ nípa ẹ̀gbọ́n ṣé pé ó ti lójú mi ń ta tí mi fi mọ́ rárá báyìí wọ́n ti ń gbọ́mọ fún ni àwọn ọ̀rẹ́ ẹ̀ ti ń gbọ́mọ fún ni dápò òṣòro mọ̀ tó bá ti rí nǹkan tuntun tó ń gbé jù. ẹ wò madam ẹ má jẹ́ kí n parọ́ fún yín èmi mọ ẹ̀gbọ́n mi dáadáa o kò dẹ̀ kí n ṣe oníṣìnà tí nǹkan kan bá ń ṣe wọn definitely kò kí n ṣọ̀rọ̀ obìnrin kankan ẹ fọkàn yín balẹ̀ ní agbára ọlọ́run we will surely get to the bottom of this issue ọ̀rọ̀ yìí máa níyànjú máa bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n máa ti ń gbọ́n. Tanzim. Mo tẹ́ fádà ara Alex. Ó ní lọlé lọ dáná fọ́ọ̀kọ ẹ̀ ní òtí ẹ̀ síbi ẹ̀ tó fẹ́ lọlé rárá. Mi kàn sọ fún ilẹ̀ kan gbà tí mo wọlé rẹ̀. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ ṣoúnjẹ fún mi kí n jẹun kí n nítorí mi ti jẹun láti jẹta. Inú mi dùn. Ẹ̀wọ̀n bàbá yìí ti ní má padà wálé mọ́rùn-ún ọ̀ṣẹ́ náà. Ẹ̀wọ̀n gbọ́n àti alẹ́ mi ẹ̀ lárẹ́ stẹ́pù mi kàn sọ fún mi. Ẹ́ kí ló ṣẹlẹ̀ tó ní ọmọ padà wà mí. báwo ni nǹkan tí mo ṣe fún sẹ́lẹ̀ iṣẹ́ dàpọ̀ àbí dàpọ̀ kan náà tí èsì pé nǹkan tí nǹkan tí ń ṣe orí dàpọ̀ ah, ní dàpọ̀ tẹ́mi mú bí ọmọ tó yẹ pé kò sí nǹkan tí ń lè sọ fún un tó sì ní àwọn ọ̀rọ̀ lọ́kàn tí mo ṣàlàyé fún un. àná mi ah, àlejò láwọn ọgbà yìí o kí n jíjẹ kí n mú mi. àwọn mi àwa sí lọ ah, kí ló dé ọba mi jà ní. mo ti fẹ́ máa jáde tẹ́lẹ̀ kan fún mi ṣe jẹun tán ni mi àtọ́rẹ́ mi fẹ́ débi kan mo ti wá rí kọ ìgbà ìwọ̀n àwọn òpè àwọn láti ti dọ́dọ̀ yìí mo kàn sọ fún mi pé kàn máa ní sùn máa bá wọn. mo ṣe pọ́n nílé ọlọ́run pọ̀ lọ́wọ́ ẹ̀ mo ládàpọ̀ ó ní àwọn nǹkan kan tí mo fi pamọ́ fún un láti èèwọ̀. ó ní èèwọ̀ kan tí mo fẹ́ kó o torí èmi ṣe rán lè ṣébi bá wá sọ ìwọ náà fún ọ tó lè ṣe. má try ma. orí ọmọ mi dára sẹ́mi tó wù ú hmm. ẹni tí ó bá sọkọ rẹ̀ yóò múra gan o toró fẹ́ràn ohun. dára sí mi. bẹ́ẹ̀ni. mo ní dára sí mi máa ń sùn dáadáa ó máa ń sùn débi pé tá a bá máa jí láàárọ̀ bóyá bíi seven or seven thirty eight èmi máa kọ́kọ́ jí kò ní tí jẹ́ èmi máa tún lọ jí fúnra mi mo dára sí máa sùn àbí mo bèrè pé kò tó lè sùn jù bẹ́ẹ̀ yẹn lọ. Ọládàpọ̀ irú ohun tèmi sọ kọ́ mi o ohun tèmi sọ ohun ìbálòpọ̀ ni o. ìbálòpọ̀ ìbálòpọ̀ láàrin ọkọ àtayà mi ohun yìí ló kéré jù lọ jù ń sojú sèǹdélé gẹ́gẹ́ bíi pé ọlọ́run dá mi pé gẹ́gẹ́ bíi ọkọ mi ò expect pé dásímílẹ̀ pè lẹ́yìn pé mi ò ṣe déédéé torí pé àsìkò tó fẹ́ ni mò ń fún ó dẹ̀ jẹ́ kí mo kún wá òkè. o ò sí nǹkan kan o ò sí nǹkan kan sórí dára sí mi tó ń wo yìí ah! ẹni tí ó bá sọkọ dára sí mi onítọ̀hún eh, yóò múra gidi o dára sí mi iṣẹ́ ni téèyàn kí mọ́lẹ̀ bí ẹ̀ẹ́dẹ́jì ẹ̀mẹ́ta tí ó sọ pé ah, mo ti táyàwó mi lọ́rùn o tó ṣe bí ẹ̀mẹ́wàá ẹ̀mẹ́ẹ̀dógún tó mọ kàngùn tó bá fi ẹsẹ̀ báyìí tó jù sí bàríkà ó wà mú kejì ó bá jù sóyìnbó ó wà sẹ́nà kárakára kárakára dára sí mi ò gba jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ tó ń ṣe yìí o kó o mọ òwe dára sí mi tó ń wù ọkọ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ nítorí ó pò mẹ́rin ó tún fọ́kọ ẹlẹ́ẹ̀kejì kínní náà ni ló mú kú òǹbẹ́ o ó bá ṣe dáadáa tó tẹ̀ dára sí mi lọ́rùn má jẹ́ tó dára sí mi yóò mọ mú nǹkan mọ́ láǹkà o àmọ́ mo sì wá fẹ́ kó tó wá fọ̀dọ̀ ẹ lè torí ẹ̀ mo ṣe ní kí n kí n ṣàlàyé fún o tó lè ṣe é. ṣe kárakára bó bá jẹ́ oògùn òyìnbó ni kó o máa lò ó kó o sì tún fi tàwọn ti tiwantiwa náà kó o tún fi kún un kó o sì àgbo gidi jẹ̀dí ọ̀pá ẹ̀yà fún àtọ̀ gidi. mami kí ló dé tẹ ka ẹjọ́ tó tó yẹ kí ló dé tẹ ìṣe owó tó wọ́rọ́ tó tó yẹ mami ṣé mo pé ti sọ yín dẹ̀jẹ̀ báyìí kí ló ń tẹ̀ ká bí ẹ̀jẹ̀ máa mi ẹ ṣe máa sọ orúkọ bẹ́ẹ̀ fọ́pọ̀ mi. kò lè dáa náà ni. kíkí ni lè dáa. Ah, kíní ìsìsì ọmọ gbọ́dọ̀ jóyàn lẹ́ẹ̀mejì ah. okú òbí ta kọ́kọ́ kíní náà lọ dálẹ̀ okú òbí tẹ̀ kejì kíní tà sọ yìí náà ni ló jẹ́ ìsàlàyé mú kọ́lẹ̀ mọ́ ibi tí ó kọ́lẹ̀ mọ̀nà tí ó gbà mú ọ ni. mami ṣé inú yín wá lóye kan ti gbọ́ ṣé ó yẹ kó jẹ́ ìyá ìyàwó ló mọ máa sọ rọ́ọ̀ṣì rí bẹ́ẹ̀ pa ọmọ ẹ̀. òun ò sí ọkọ lè dáa ní ìfẹ́ kó o mọ̀ sí kiri ni o. ẹ má wọrẹ ẹ ṣe mo dúpẹ́ ibi tẹ́bà yé mi jáde ó ti tó bá èmi á mọ bí ṣe máa tún ìrìn àjò ayé mi ṣe máa mọ bí ṣe máa múnà mi pọ̀ máa padà lọ bí ọkọ mi kọ́ ló ń jẹ́ kó gbọ́ torí títẹ̀ ti fẹ́nu tú jáde kọ́ ló ń jẹ́ kó gbọ́ sí mẹ́rẹ̀ẹ̀rin ní báyìí. kò sí nǹkan tó ṣe mí tí wọ́n yẹ gbé ẹ̀ náà mi wọ́n kì fóònù mọ́lẹ̀ ní ìsín wọ́n pè tí ọmọ ọ̀bọ̀ kí ni fúnra rẹ̀ lọ́fẹ̀ẹ́ sára rẹ̀ wá sí ọ̀wà àbí ọ̀tí ọmọ ọkọ mi. ẹ tí wọn mi tún bá ẹ ṣe mo dúpẹ́ mami ẹ jọ torí Ọlọ́run ẹ jọ mami ẹ ṣọ́lé ayé ẹ kí mi lọ ṣọ̀tẹ̀ mi ẹ má dà sọ́rọ̀ mi mọ́ ṣé ti gbọ́ ẹ má pè ọkọ mi mọ́ o ẹjọ tó lọ máa lọ yanjú ẹ kọ́ ló ń jẹ́ ìrìnyanjú ni ìtẹ̀sọ́nù gbótò wọ́rọ́ tẹ̀ ṣe bẹ̀rẹ̀ ó ti tó máa mi ẹ má dà sọ́rọ̀ mi mọ́. mọ́mí má dà sọ́rọ̀ mi o ẹ má dà sọ́rọ̀ mi o ṣé bàbá múra yín lájẹ ládùúgbò ẹ má dà sọ́rọ̀ mi o bẹ́ẹ̀ ni mo sọ fún yín o màá bínú sí yín o ẹ má dà sọ́rọ̀ mi mọ́ o. mo pè fúnra ẹ̀ ní bíi ti ọ̀wà bí o kí ni bá kí mọ̀ pé mi lájẹ mọ̀ gbà mí ẹ dákun ṣé Daddy. Hey, how are you? I've been looking for you everywhere. Yeah, so you know what? Come on. <laughs> Daddy. I've been looking for you all over. Mi mọ̀ pé bíbá ilé wa. Bíbá ni mo wà jàre ṣórí mo fi wà ń bedroom yẹn. Dó TV wà rẹ̀ nǹkan rí pé èmi nìkan mò ń dáwọ́ mo wà bored. Okay, let me just come here and continue watching. <laughs> Daddy, bọ́dọ̀ mi yẹn gangan mo ṣe wá bá yín sọ̀rọ̀ nsìn. Mm. Yes, Daddy, you can't keep doing this of course she was gbogbo èèyàn ló mọ̀ pé ikú mọ̀mísí ó dùn yín <gasps> daddy but then we have to move on we need to daddy mo ní ìdíyín kẹ kẹ wá um, like a smaller wife tó máa máa tọ́jú yín tó máa máa tọ́jú ilé tẹ́jọ́ máa máa advise ara yín do you understand what i'm saying daddy please. mo understand nǹkan tó ń sọ bẹ́ẹ̀ kò rí sí bí wọ́n ṣe ah. it's a thing tí mi ò lè bring a somebody another another woman into this house báwo ni o ṣe ní máa fún problem. because gbogbo nǹkan tó wà i must confess èmi àti màmá ìwà ìjọṣẹ̀rọ̀ àlà tí bá fẹ́ obìnrin ní ìdí ẹ̀sìn kò ní jẹ́ kó jẹ́ ọlá tí màmá ẹ̀ fi sílẹ̀ tó ká máa fi ìpè bóyá èmi ni mo ní èmi ni ní ìwà ẹ̀mí àti ìyá ẹ̀ lájọṣe wàhálà ẹ̀ that is one. another one ni pé. ṣé ló máa dàbí pé ó betray màmá ẹ. no daddy a mọ̀ pé betray wọn náà. bẹ̀tẹ̀ mi mọ̀ lọ́kàn mi pé mo betray ẹ nìyẹn. no but this is my wish i am your daughter do this for me daddy. kò sí nǹkan tó fẹ́ kí n ṣe tí mi ò ní ṣe àtẹ́lẹ́yìn. I love your mom. I know. But I can't betray her. I love her too. She's my mother. Hello? I can't do it. Uh-uh. Don't do it. Allow me person. <laughs> No, no, no, no. How are you? Fine, sir. How are you, bro? Oh, wow. Torí daddy. No, mo ṣe ní kí n wá rí Kò sí but ẹ̀yin àgbà náà lè máa ń sọ pé aṣọ tó bá kángun ségun là ń pè ń jẹpẹ́. mo need kẹ́ bá mi bá daddy sọ̀rọ̀ ni Mi like bọ́n ṣe ń dá wà, tọ́n ṣe ń wà lonely. Kó ṣe gbogbo ìgbà ni màá máa wà nílé. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin àti wọn lẹ close jù. Kò sí nǹkan tẹ máa bá wọn sọ tọ́n ní gbọ́ sí yín lẹ́nu. Mo ti try láti bá wọn sọ̀rọ̀ but wọ́n really dá mi lóhùn. Mo fẹ́ kí daddy fẹ́yàwó, tọ́n jọ máa máa wà nínú ilé so that wọ́n ò ní wà lonely tó máa máa advice ara wọn tó máa máa tọ́jú wọn tó ń jẹ fún wọn tí mi bá sí nílé tó máa máa care fún wọn. ọlá mi pọ̀ sí kí ni nǹkan tó rò débi kí dáàdi ẹ fẹ́yàwó ṣó mọ ọ̀nà tó ń sọ yìí mi ò mọ nǹkan tó rò mi ò mọ bóyá ọ̀dẹ̀ bẹ́ẹ̀ sọ ni but hmm, ọlá mi pọ̀ sí kí dádì ẹ̀ kó fẹ́ ìyàwó tuntun. Ṣo mọ̀ dádì ẹ̀ náà kì í ṣe pé kò wù láti fẹ́ ìyàwó tuntun. Gbogbo wa la mọ irúfẹ́ tí dádì ẹ̀ àti mọ́mì ẹ̀ tán ní síra wọn kó tó di pé, eh, mọ́mì lọ síbi tí àgbà ń rẹ̀. But nítorí ìfẹ́ yẹn àti tó ní sí ẹ ni ò jẹ́ kó fẹ́ ìyàwó látijọ́ yìí. But eh, bó ṣe wà rò yìí, ẹ tó dẹ̀ jẹ́ pé àtọkùn ló ti wá. Fine, fine. Ẹ tèmi bá rí, ẹ màá bá sọ̀rọ̀. Thank you so much, sir. Ẹ ṣé gan, sir. Lọ wá ń pòwe níwájú mi. Ah, ẹ má bínú, sir. Ta ló fòwe sí ẹ lẹ́nu? Ah, ẹwà èdè náà ni à ń kọ́ díẹ̀díẹ̀ láàmì pọ̀ sí i. ẹ̀yọ́ kan wà tó jẹ ní club yìí o. ẹ̀ẹ́ captain tí máa délé màá kàn sọ fún àwọn ọmọ mi màá take excuse pé mo fẹ́ jáde àwa lọ síbi búkà ìjẹta àbí jẹrin yẹn tó ń ta lọ yẹn láti jẹ àwọn làwà. ok bàbá owó ẹ fẹ́ jẹ àmàlà sà. Mm-hmm. ẹ̀sà mi tún wá ní jẹ́ ká lọ sílẹ̀ ẹ̀sà ó níbi kan tí mo ẹ̀sìn gẹ̀ẹ́tì lẹ́nu jọ́mẹ́ta yìí ah. ìyá yẹn tí mo dó ni wọ́n máa ń pè àmàlà yẹn máa ń gbóná fẹlifẹli ní bàbá. irọ́ ńlá. tẹ bá fẹ́ gbàdúrà tí wọ́n bá ti bu àmàlà yẹn sáyé mọ̀jẹ̀ kan bọ̀ bẹ̀ sẹ́pẹ̀rẹ̀tì sáyé eh. ẹ jẹ́ kan bu àbùlà lé lórí gbẹ̀gìrì àtẹwédú. àmà fẹ́ máa gbádùn ẹ̀ ogún fi wọ́n bẹ̀ ọkọ̀ ah. <laughs> dà kátà wíwí. ọmọ ìdá o. ok ok. ah obìnrin dá síbẹ̀ o. <laughs> ṣé ìwọ̀n ní sọ wọ́lú ẹ̀ ń ṣe ṣìnà báyìí ló bá sọ fún ni o. Oh, my bad, dear. Daddy. Oh. Welcome, sir. Fine. Let us all. This is Darasimi, okay? Okay. Yeah. Oh. Yeah. You requested for a stepmother. Yes, I did. I have given you a stepmother. Olami person. <laughs> Welcome to our home. Yeah. It's so beautiful. <laughs> Yes. Trust, trust your father now. And so, welcome to our home. Kí ni jíjẹ, kí ni mímu? Ah, anything tó bá No, anything tó bá fẹ́ ni kò sọ. Ṣé She's so gentle. Am I tó <laughs> anything tẹ́ bá I'm ready for you today. Má ṣe anything. oh, wow. oh, I'm coming. <laughs> Okay. oh my god. This is home. This, Today she home. <laughs> Good. I love it. I love it. She's Kimania. Oh, I'm alright. <laughs> yes, we're walking. Mm. Mm. mm. <laughs> Ah, ah, anyway mo understand feelings ẹ ẹ ṣé ọ̀nà wa rí i pé kò dáa kóbìnrin máa wà nù life ọkùnrin. ó dáa ó dáa èmi náà rí nǹkan tí mo ti miss látìgbà tí ìyá ẹ̀ ti kú. Ah, orí gbogbo iṣẹ́ tárábìnrin wa ń ṣe ń sìn. mo rí mo rí

Adésọlá a mọ̀ sí àlàáfíà. àmì o. gbogbo ètò dẹ̀ ti lọ tẹ́lẹ̀ ọlọ́run ní jẹ́ ká rí irú ẹ̀ mọ́. àmì kó máa kó nà máa tún kú wọn lórí kán bá ní ìṣẹ̀lẹ̀ yẹn fi wọn ṣòwò. bẹ́ẹ̀ni. ìyẹn ni o àmì o. báwo ni ti South Africa náà ṣé wọn pé ìgbà tí mo dé mo sọ fún ẹ nǹkan tí mo bá bọ̀ náà so i have to go back i have to go back i want to schedule another meeting ṣé wọn pé àwọn òyìnbó tó wà láàrin àwọn blacks lọ́yẹn mi ì mọ ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ tiwa àwọn tètè ń yé wọn àbí dáwà so a padà lọ but mo sure pé this time around I a sort it out but then ó ṣe jẹ́ kájọ lọ ṣe you understand i know mo mọ̀ pé ètò ọ̀nà fẹ́ handle mi by wa ọ̀bẹ jẹ́ kájọ lọ so tá a bá tún jọ dé àtúnjọ handle ti rí báyìí. má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ láàrin ìwọ lọ sọ́hùn at least ó ti níbi tó bá dé kémi fẹsẹ̀ múlẹ̀ ńlé anything tó bá fẹ́ happen bíi kí wọ́n. nǹkan tí a bá bá wọn sọ lọ́nà wa transport wà lè nà ọ́. ẹ má jẹ́ kí àwọn méjèèjì kan máa kó ra lẹ́sẹ̀. mo ti gbọ́ hmm? lẹ́yìn ọ̀dọ̀ mo ti gbọ́ hmm. ṣe ló máa ń yẹ. làrúzẹ̀. Hmm? <laughs> máa fojú wa sọ́nà tó jẹ́ fojú yín sọ́nà náà in fact mi ò lójú one week seven days. Okay. But Daddy, I'll miss you. Ah, èmi wá ńkọ́. I'll miss you ladies too. I'm gonna miss two of you. <laughs> Maybe good, eh? Ben. All right. Uh, Captain, she, we're ready? Yes, sir. Okay, sir. <laughs> wow. Take care of someone. I will. You must. I know. You just have to. No, she doesn't. Jọ́lá mo gbà yẹ ọ kí o. Ẹ kí n wá fi fi ṣe lálejò bá torí tó mú yìí ti tẹ̀mí lọ́rùn. Ẹ wo big six mo ti wà òkè pẹ̀lú ilé. Bí ó ní tẹ̀sí mo kàn fẹ́ béèrè ni pé. Ah, ṣé chief Shan ń tọ́jú yín dáadáa ṣá? Irú obvious question wo nìyí? Ṣé bẹ́ẹ̀ mi ṣe rí tẹ́lẹ̀ lélẹ̀? orí mi tí mo jókòó tí mo fẹ́ ra gàdé sí orí chair báyìí tún bẹ̀rẹ̀ pé ṣé ń tọ́jú mi ó ṣàmà bá mi gbàdúrà kọ́lọ́n fọmọ alálùbáríkà sáàrin mi àti Jeff. àmín àmín sis ọmọ alálùbáríkà lọ́lọ́run máa fún yín á fún yín lọ́kùnrin àbíyó á fún yín lóbìnrin àbíyé lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà a máa bá yín kó wọn nínú ilé yìí. ọjọ́ wo lẹ ti gbèrò mọ́ gbẹ̀yìn èmi ò gbúrò wọn. Ah. kí ló dé ṣé pé wọn kọ́ tó wá bá bí ìjẹ fún mi ṣé gbogbo ẹ̀ ṣàjòjì sí ẹ ṣé gbogbo gbogbo ọmọ pa gbogbo ẹ̀ náà ah, mi lè pè wọn kọ́ wà láyé ọ̀kẹ́ náà wà láyé. Ah. sis ẹ wò ó jẹ́ ká gbàgbé past o ẹ jẹ́ ká fi past ẹ jẹ́ ká filẹ̀ sí past ẹ jẹ́ ká gbàgbé nǹkan tí mọ́ mi ṣe ṣé mímọ̀ ṣe yín ni gbogbo bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀wẹ̀ wà nínú ilé ọlá ojú yín dún ẹ̀wà òkè ẹ̀wẹ̀ jẹ́ ká forgive mọ́ mi gbogbo nǹkan tó ti lọ yẹn ẹ jẹ́ ká filẹ̀ fákìlọ̀ ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ẹ jọ. mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ màá ronú sí i àmọ́ kí ló fẹ́ jẹ náà torí ìtò gbé sọ́wọ́ tó mú yóò tẹ̀mí lọ́rùn èmi ìtọ́jà jáwá kí mi mú láti tẹ̀ lọ́rùn kí ló fẹ́ jẹ. ẹ wò ó tẹ ṣe wà ókè báyìí ná ẹ jẹ́ kí n ṣe máa mẹ́lẹ̀. oṣù ọ̀dà ṣó máa lọ fún pátí àwọn bídè mi. àmọ́ máa lọ sísè bá ti ní kó yá báyìí. ó yá ó yá ó yá ó yá lè fi ti ní o. Bene. Allora, io sono una compresa della Ah ah, uguale alla sera. Bene, bene. Ah ah, un pantalone. Oh, è visto. Oh, sa che una c'è questa. Ma è Io come. Dájú next week. Àmọ́ mo ní kí wọ́n béèrè pé kí ni ká madam ṣé mo béèrè oúnjẹ lọ́wọ́ ẹ̀ nítorí ọlọ́run àbí mo sọ fún ẹ pé bí ń pa mí. Ah, ah. kí ló ha ẹ lẹ́nu this is my father's house i'm sure you know that so tẹ́bí bá ń pa mí ń máa wọ kitchen lọ. ọ̀sẹ̀ kí ló ṣẹlẹ̀ kí la gbé kí ló ń jù mo ju táyà ojú rìn. ohun tọ́wọ́ mi bá ni mo jù ó dẹ̀ pé ó ti mọ̀ inú ilé yìí kò yẹ rárá rárá amọ̀run yìí ojú dangbẹ́rù lọ́rọ̀ irun yín máa ń padà jẹ. ọlá mi pọ̀ sí. yes. èmi wá kí ló ń ṣe wọ̀mọ̀ ẹ̀ ọwọ́ tó máa lè fún ìyá ẹ̀ tó kú máa ní kó fi wọ̀ mí. bẹ́ẹ̀ni. don't you ever mention my mother. wo ó yá wèrè tó mi o mi kàn mọ́ sálẹ̀ mi o. èmi kò gbádùn. àánú ẹ bá jẹ́ bàjẹ́ kí bàbá ẹ tó dé má lè gbẹ́ra sọ fún mi. níwọ̀n mo wẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ni mo sọ. ọ̀nà ẹgbẹ́lẹ́gbẹ́lẹ́ bá sọ̀rọ̀. ẹ jọ ń torí ọlọ́run. ẹ̀yin ọlọ́run jọ kó sì lọ o jẹ́ bá ọmọ wẹ̀rẹ̀ sọ̀rọ̀ yìí ọmọ yìí nídìí ọ̀rọ̀ wọn gbéra lọ kékeré yẹ ò gbéra lọ rárá kò gbàgbó rárá ogun náà kò ṣoṣo mi ọ máa ṣe eré létí omi o what can you do to me what can you do máa ní ẹ pàṣọ mi ni o wá ṣubú dànù sínú omi ni o. ó tó bẹ́ẹ̀. ìyá ẹ̀ ń jogun lẹ́yìn bẹ́ẹ̀ ni mo sọ adámájọ́ kò sì sí ilé ìjọba mo sì jáde jáde kò sì kó lọ lọ fún mi ẹ̀yin ìwé rẹ̀ gbogbo tí mo pàṣẹ lẹ́yìn. ọmọ òṣì ẹ ju anything látẹ̀lí just get out. ṣe é gbọ́ pé ajá mi. get out. That's Mm-hmm. Daddy, àwọn mm-hmm. pé kò sí nǹkan tẹ̀ rà fún mi tí mi appreciate. Hey, They are really lovely. Ready, mm, mo ti ẹ̀yà sí orí fóònù pé kó o choose nu wọn, ìwọ ló sọ pé ò fẹ́ pé tó ní mm. kí n má ra wọn. Yeah, that's right. But then I have friends tó ń ta àwọn nǹkan yẹn. So I don't want you to waste money. All right. But anytime tó bá ti rí tó bá fẹ́. Let me know. I'll I give, trust you. I'll give you the money. <laughs> Thank you. All right. <laughs> Okay. Daddy, ẹ eh, mú ní kí wọ́n sọ fún yín pé oúnjẹ ti rẹ́dì. Ok, àbí ọ̀pọ̀ sílẹ̀ fún mi. Daddy, ṣé wọn pé mi really like some, anything heavy? Yeah, I prefer something light. Mo dẹ̀ ti already order something very light okay. from the fast food, so I'm fine. Oh, oh, mm -hmm. Yes, Daddy. So um, I'm okay. <laughs> enjoy your meal. Ẹ mm-hmm. <laughs> Daddy. Okay. Enjoy your meal. Uh, thank you. <laughs> yeah. <laughs> Daddy. Yes, ẹ jẹ́ káwọn jẹun. Ṣé mo pa àwọn ọmọ sí wọn kì í fẹ́ sanra púpọ̀? Sọ ma ma wọ́ọ̀chì kan wọn fẹ́ dàbí àwa. Ṣùgbọ́n o tiẹ̀ gbọ́dọ̀ ní something like that. Mm-hmm. Ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀. Nǹkan tó ń wọn lọ fẹ́ jẹ nìyẹn jẹ́ ká wà lọ́jọ́. okay all right let's go. ẹ something like a good morning environment. ọ̀la mi pọ̀ sí i. ọ̀la agbọ́n má gbọ́n tán ọmọ àgọ̀ má gọ̀ jù ọmọ ẹkùn láàfin ọmọ alẹ́ tẹ́ńtẹ́ jọba. Ah, ó mọ bàbá tó ní o sórí mo ṣe wà rẹ ọmọ ojú ni mi ah, mo mọ ojú gan àti kékeré làwọn òbí mi ti fi kọ́ mi pé tán bá fojú báyàn sọ̀rọ̀ ó yẹ kíyàn ti wá ìtumọ̀ sí kó dẹ̀ ṣe nǹkan kíyàn dẹ̀ ṣe nǹkan tí wọ́n fẹ́ kíyàn ṣe ọ kíyàn ṣe nǹkan tí wọ́n fẹ́ kíyàn ṣe. Mm. tí mo bá wà ní àárín ọ̀pọ̀ àgbàlagbà táwọn òbí mi bá fẹ́ kí n kúrò ní àárín àgbàlagbà yẹn ó ní ojú tán máa fún mi tí màá dẹ̀ kúrò màá mọ̀ pé wọ́n fẹ́ kí n wà láàrin wọn tó mú mọ ojú gan. nígbà tí mò ń try láti sọ fún ẹ ni pé ó ní bí ìwọ àti ìyàwó mi ṣe máa ń ṣe síra yín tẹ́lẹ̀ tó dẹ̀ máa ń dùn mọ́ mi gan tí bá ti rẹ́yìn méjèèjì inú mi máa ń dùn gan àmọ́ ó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe ń sìn tó ń bà mí nínú jẹ́ hmm, mo mọ̀ pé nǹkan ò dán mọ́ránmọ́rán láàrin yín mọ́ bíi ti tẹ́lẹ̀ nǹkan tó wá fà á lèmi fẹ́ kí wọ́n tó jọ ọmọ mi kó sọ fún mi kí ni nǹkan náà tó ń ṣẹlẹ̀ tèmi ò mọ̀ tó hàn sí wọ́ fẹ́ kó sọ fún mi torí níjọ́ tí ó sọ fún mi pé oúnjẹ ti rẹ́dì tí mo ní ọmọ mi jẹ́ ká lọ jẹun ìjọ yẹn ni mo mọ̀ pé ló jẹ́ kí n mọ̀ pé o kì í jẹ swallow o dẹ̀ máa ń jẹ swallow tẹ́lẹ̀ kí ló dé tó jẹ́ ìjọ yẹn gangan ló fẹ́ jẹ swallow mọ́ ìjọ yẹn ló decide pé ah mo ti rán àwọn èèyàn kan ní italy kan bá mi ra light food light food tí mi tí mi ò rí ẹ kó o jẹ ordinarily kí ló fà á tó yí lò padà torí mo ti rí attitude àwọn pé nǹkan kan ṣẹlẹ̀ tèmi ò mọ̀. You are my daughter. I know. Whatever it is, tell your father. Confide in me. Let me know. Daddy, there's nothing wrong. Trust me, tẹ́nití bá ń ṣẹlẹ̀ láàrin mi àti stepmom. I'll be the first person to tell you. Very good. So I want to gbọ́ lẹ́nu But you swallow me, and besides, gbogbo nǹkan tá à ń sọ yìí, àná náà ló Daddy, you need to believe me. Kò sí nǹkan to tó Oh my mo mọ ọmọ tí mo bí nǹkan kan ṣẹlẹ̀ sọ fún mi. ṣé ọlọ́run pọ̀ sí náà ló ń wo gbogbo ìwà tó ń sọ yìí ṣé bóun ló ṣe okùnfà bó ṣe fẹ́ yàwó kí ló wá dé tí èpo ẹ̀pẹ́ wá di ohun àǹjírí no no no no no don't tell me that ìgbà wo wà ní gbogbo gbogbo ìwà kàtìkàtì wa dé sí anyway Lanre nǹkan tèmi máa sọ fún ẹ ni pé mo fẹ́ kó rántí ìfẹ́ tó wà láàrin ìwọ àti màmá ọmọdé so mi ò ní fẹ́ kó ṣìwàwò sí i màá pè é màá ní kó wá rí mi màá dẹ̀ bá a sọ èyí tó ń jẹ́ tòótọ́ rọ̀ ṣòtúgbọ́ no no no no. no ìwọ ṣáà máa pàrọwà sáwọn méjèèjì lọ́kàn kò sí pọ́blẹ̀mù gan-an máa rí ẹ títí ọ̀lẹ́. sista ṣé kò sí tó yún ìfọ̀rọ̀ lọ́wọ́ báyìí. Uh-uh. ṣojú mi lè báyìí kò sí nǹkan kan. nǹkan wà ń bẹ̀ because ojú tí mo ń wè ó ti yàtọ̀ sójú tí mo ti mọ̀ tẹ́lẹ̀. ẹ wo ẹ má yọra yín lẹ́nu mo wà òkè dáàdi nǹkan. àwọn ah, wà àwọn wà nílé wọn bọ. dáàdi nǹkan. Àwọn ìjókòó jókòó jókòó. Fine sir. Ẹ wá wọlé. Marry later. <laughs> How are you? I'm fine sir. You're looking good. <laughs> I should have been. Ọlá mi pọ̀ sí. Àwọn nǹkan tí mò ń gbọ́ nípa ẹ̀ nínú ilé yín bẹ̀yẹn eh, I'm not happy I'm not happy with it mo rántí pé ìwọ ló sọ fún wa yìí pé o fẹ́ kí dáàdì ẹ fẹ́yàwó dáàdì ẹ wá fẹ́yàwó tán ìyàwó ọ̀hún wá di ẹni à ń jírí ẹni à tó jẹ́ pé ojoojúmọ́ ni gbọ́n mi sí omi ò tó kí ni nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wà lọ́wọ́. Uhm, dáàdì kò rí bẹ́ẹ̀ bọ̀ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àṣekúpa ọkọ ni ìyàwó tí dáàdì mi fẹ́ sílẹ̀. àṣekúpa ọkọ báwo ni dáadé báwo ni ìyàwó dáadé ṣe jẹ́ àṣekúpọ̀ kan. ṣe rí ìyàwó ilé tó bá ti ń yan àlè tí ò bá para ẹ̀ ó máa pa ọkọ tó fẹ́ sílẹ̀ and I don't want my daddy to die young because I still love him. <sighs> I still don't get you ṣé o ká nǹkan tí ò dá mọ́ lọ́wọ́ ni. àbí o kà mọ́ bí ìwà àbàjẹ́ kan. ṣe rí dáadé ọ̀rọ̀ pọ̀ ń bẹ. tiẹ̀ lè ọ̀rọ̀ oil and gas tí o sọ báwo la ṣe máa ṣe. ọ̀rọ̀ yẹn ṣe. captain your park fẹsàrí ní small meeting pẹ̀lú ọ̀rẹ́ mi. no you go down. ẹ ṣe pẹ̀lẹ́ a máa tó lọ síbi tó ti máa jẹun. sọ jẹ gan oyè mi ehm, láàrin sórí eh, wọn ní ewúrẹ́ tó sáwọ ìsọ̀ aláwo ni ah. eh, ẹ̀ṣọ́ la máa fi lè jáde ehm, ọmọ ẹ obìnrin ló wá bá mi nílé ó dẹ̀ sọ ẹ̀dùn ọkàn ẹ̀ fún mi. ọ̀làmì pọ̀ sí. yes. kí ló ní mo ṣe. ah wo nǹkan Tó ló sọ pé o ṣe. Hmm. Kò dá iṣẹ́ wa ló sọ pé o ṣe nǹkan Olórí burúkú driver yìí ló sọ pé òun rí pẹ̀lú ìyàwó ẹ̀. Captain. Captain kan. Captain yìí. Òun. Ah, eh, eh, eh, Láàrin. Ah. Mo lọ lọ. Ah, Àgbọn kì í ṣòro bí èwe. Ló jẹ́ jẹ́. Èmi tí mi ò jẹ́ ká sọ́nu ilé, ó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o ó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ò tí ì láre ibi mi ò fẹ́ kó mú bíi mo fẹ́ kó mú lọ́rùn ọwọ́ gangan ni ah. ìyẹn ni òfin nílé bọ̀ eh. ṣé bí yíyá ṣe lásán làwa ṣe ń sọ yìí hmm. ìwọ fúnra máa mú eh. akure dírẹ́fà ni hmm. òun àti ìyàwó mi ò mọ kàn rí pé ọmọ mi ó ń ṣe gbọ̀nkú gbọ̀nkú sí ìyàwó mi mi ò mọ ohun tó fà á. nǹkan tó fà gangan nìyẹn resident nílẹ̀. Hmm, nǹkan tó fà ní nǹkan tó fà ní ẹ̀ so but mi ò fẹ́ kó fúlà rárá. no o ti o ti sọ o ní o ah, ní kí n má mú báyìí kí n mú báyìí. àwọn ọmọ wọn kò tí ẹ wá mú lọ́rùn. bẹ́ẹ̀ni ah. ibi tó ti máa gẹ̀ tó tọrọ ni. Eh. Ah. bó ṣe ń wò sórí pé lè yé payàn. abẹ́rẹ́ bó ṣe ń ṣe. ó dẹ òun ló ń wẹ̀ kiri. ó dẹ̀ ń ṣojú furufuru. èèyàn lè. afẹ́niláyẹ̀ ò dẹ̀ lè fojú rẹ̀ wo ni o. bẹ́ẹ̀ni ó lè gbé ẹ kọlu trailer njọkan i'm telling you ó lè gbé ẹ kọlu trailer ẹ ọmọdé wo oúnjẹ ah, ó tún yan nǹkan <laughs> ló máa pa ẹ ah, nǹkan tó máa pa ẹ nǹkan yẹn ló máa pa ẹ ah ìwọ ah, ó lè bọ́nú ẹ tí wàá yẹ pé èèyàn ò kọ́ ẹ jẹjẹ eléyìí eléyìí ẹ. Àdìsá ìdí tí mo ṣe ní kò park mọ́tò pé kí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ ṣó ń gbọ́ mi. mo ń gbọ́. wo èyí tá a ṣe lọ́jọ́ sí òtí dọ̀mọ́ kí ni kí ló wá lẹ́nu kí ni. ọ̀rọ̀ ògùn tèmi bá mi báyìí. Ah! Ah! àkóbálẹ̀ ṣe fún mi àkóbálẹ̀ ṣe fún mi síbi mo dẹ̀ sọ fún yín jọ kìíní àná mo sọ fún mi. kò gbẹnu sọ̀hún járe kò gbẹnu sọ̀hún járe ta fún mi pé kò wá fáadà ọmọ fóun ṣé mo sọ fún mi pé bàbá ọmọ mi sọ̀nù mo wà ní. mo kàn ní kí n fi tó ẹ mi gẹ́gẹ́ bí biological father ọmọ náà àmọ́ kò sí tó kan pẹ̀lú ọmọ mi o ò ọmọ mi rí o ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọmọ mi o Àdìsá ah. mo kàn fi tó ẹ létí o ṣé tó bá yẹ ọmọ ṣé ọmọ wa ní padà mọ bàbá ẹ ni. ọmọ wa ṣìwò lọmọ wa kiri ṣọmọ sọmọ kí tó ń bá dàgbà òun mọ ẹni tí bàbá òun jẹ ni ṣọsọmọ pé chief ti kú ni. ṣé bẹ́ẹ̀ mi ni mo lọ mọ. are you mad? no really are you crazy? sorry sorry. ṣó fẹ́ fi ṣe àṣòfò ni. Ah. ṣé mo lè béèrè béèrè? ṣé kí n béèrè béèrè? ìtẹ́yìn náà tẹ̀ bá fẹ́ fàyàn mọ́ra ó ní irú ojú tẹ máa lò fún yàn tí nǹkan bá jábọ́ láàrin yàn tán lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. bèrè nǹkan tó bá fẹ́ bèrè jàre mi rojọ́. ṣòwò lọ́wọ́ mi o ṣòwò lọ́wọ́ mi o. Àdìsá rí ò pé rárá so torí nǹkan tí mo sáré sọ́nsìn ló ti di pé kò sówó lọ́wọ́ ẹ̀ o tún fẹ́ ta ọmọ ṣòrí pé ò ní tìjú o tún fẹ́ ta ọmọ torí pé mo sọ̀rọ̀ àṣírí nsìn o ti sáré béèrè owó. kò ṣe bẹ́ẹ̀ o. mo ti gbọ́ kó gbẹ́nu sọ̀rọ̀ ní ṣùgbọ́n fún ẹ. ọ̀tún làwọn fẹ́ gbà o. ó dàá ti bọ́ níṣọ. ní dídí aago méjìlá. àdìsá you mad níṣọ jọ. ó méjìlá kan aago mẹ́sàn-án. àǹtí ẹ má lọ máa gùn tẹ́ bá délé o ẹ wo bí mo ṣe sọ fún yín yẹn pé ká ṣe yẹn bẹ́ẹ̀ ni kẹ̀ṣe ṣe tẹ́ bá délé ẹ stọ́ọ̀dì ọkọ yín dáadáa ẹ wá ọjọ́ tí inú wọn bá ń dùn tẹ́tí pé inú wọn ń dùn gan kẹ́ ọ̀rọ̀ yẹn báyìí kẹ́ kà wọ́n láyà ó mọ̀ kó máa gbà wọlé ẹ má gbọ̀n o. má ṣe bó ṣe sọ yẹn má try. tètè kẹ̀ má tún máa pè yín. Hey. Darling. My sweetheart. How are you? Mm. How are you? Fine, thank you. How was your aunt? Fine. Good. Hey, well, we surprise coffee. Ah, surprise? Mm. Ah, let's have it. Ah, let us for me. Tá louco? Ẹ̀yin ẹ̀wọ̀ náà. Salucent, let us see Oh. I'm eight weeks gone. Eight weeks? Mm. Say that you're pregnant. Mm -hmm. Oh, no. Oh, no, God, this is good. You're very well. I'm celebrating it. Ah, it's gonna be a big celebration. Interesting. Turin mo máa fẹ́ o Turin. Oh, so sweetheart, huh? Do this, this, this. Okay. I will show you so many items, then you, you just pick the ones you want and... Uh, hey, hey, Jekalo, street is a jury. There are so many items, Timothy, stores everywhere. I open them, then you pick the ones you want. Ẹ wo olóyè mi ìfẹ́ ṣú ọba jù. I have enough for now. Hmm, no, mo sọ pé ṣùgbọ́n wọ́n pọ̀ ṣe tó bá wọn ẹ̀ ló kò máa pick. Eh, jírí ni mo fẹ́. Ah, okay, just pick anyone. Iditi mo ṣe ní kò park mọ́tò ni kí mo fe bẹ̀rẹ̀ sọ. Ṣé o ń gbọ́ mi? Mo ń gbọ́. Wo, eré ta ṣe kí ni kí ló wá lẹ́nu kí ni. òrùkọ tèmi bá mi báyìí ah! Ah! àkóbálẹ̀ ṣe fún mi àkóbálẹ̀ ṣe fún mi síbi mo dẹ̀ sọ fún yín jọ kìnìún àná mo sọ fún mi. kò gbẹnu sọ̀hún járe kò gbẹnu sọ̀hún járe ta ló sọ fún mi pé kò wá fàdà ọmọ fóun ṣé mo sọ fún mi pé ó ọmọ mi sọ̀hún mo wà ní. Ah! mo kàn ní kí n fi tó ẹ mi gẹ́gẹ́ bí biological father ọmọ náà àmọ́ kò sí tó kún pẹ̀lú ọmọ mi o ò rọmọ mi rí o ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọmọ mi ò Àdìsá ah. mo kàn fi tó ẹ létí ni o. ṣé tó bá yẹ ọmọ ṣé ọmọ wa ní padà mọ bàbá ẹ ni. àwọn òṣìwò lọmọ wa kiri ṣọmọ sọmọ kí tó ń bá dàgbà òun mọ ẹni tí bàbá òun jẹ ni ṣọ sọmọ pé chief ti kú ni. ṣé bẹ́ẹ̀ ni mo lọ mọ́. are you mad? no really are you crazy? sorry sorry. ṣọ fẹ́ fi ṣe àṣòfò ni. ah ṣé mo lè béèrè béèrè ṣé kí n béèrè béèrè ìrìtẹ́yìn náà tẹ̀ bá fẹ́ fàyàn mọ́ra ó ní irú ojú tẹ máa lò fún yàn tí nǹkan bá jábọ́ láàrin yàn tán lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lẹ́ẹ̀ma kan tó bá fẹ́ béèrè jàre mi rojọ́. ṣòwò lọ́wọ́ mi o ṣòwò lọ́wọ́ mi o. Àdìsá rí o so torí nǹkan tí mo sáré sọ́nsìn ló ti di pé kò sanwó lọ́wọ́ ẹ̀ o tún fẹ́ ta ọmọ ṣòrí pé ò ní tìjú o tún fẹ́ ta ọmọ torí pé mo sọ̀rọ̀ àṣírí nsìn o ti sáré béèrè owó. kò í ṣe bẹ́ẹ̀. mo ti gbọ́ kó gbẹ́nu sọ̀rọ̀ ní ṣùgbọ́n fún ẹ. ọ̀tún làwọn fẹ́ gbà o. ó dààmú ti bọ́ níṣọ́. ní dídí aago méjìlá. àdìsá you mad níṣọ́jọ́. aago méjìlá kan aago mẹ́sàn-án.

rántí pé nígbà tó máa wọnú ilé yìí mi ò rò pé o kó ẹrù kankan wá gbogbo nǹkan tó ní nínú ilé pátá èmi ni mo rà fún ẹ so o ní kankan tó fẹ́ kó torí pé mi ò fẹ́ kó rìn ní hòhò máa fi eléyìí tó wà lọ́rùn ẹ̀yìn máa fi sílẹ̀ fún ẹ kó lè wọ jáde. ten nine. eight. Seven. Six. Five. Four. Three. Two. One. Zero. Idiots. Mm. Baba, bọ́rọ̀ ṣe jẹ́ kò sí wàhálà tó bá rúni lójú àpilẹ̀ léèrè. bàbá gbogbo ohun tó ní yìí mi ti ṣe tán. ọ̀dà o ti ṣe gbogbo ẹ̀ tán ọ̀kàrí ẹ̀mí tí mo wá rán tètè lọ bẹ̀ kíákíá ni wọ́n á ṣe sá ọ̀ gbọ́dọ̀ pẹ́ o. ifá olókun asọ̀rọ̀ a torí ẹni tí ò sunwọ̀n sí ìwọ láwo àwọn láwo èmi lọ gbẹ̀rì wàá lògiri ta iwájú ọpọ́n gbọ́ o ẹ̀yìn ọpọ́n gbọ́ olùmúlọ̀tún ọlọ́kan ló sì àárín ọpọ́n àtàwọn wọn fi bi pèrè mọ́fòlò lò fọ́ bàbá fẹ́ mọ lójú ayé náà èyí tá a fẹ́ báyìí báyìí ní wò yúre. Thank you. agbọ́ngbọ́n àwọn lóde èdò àgbàyàgìdì àwọn lóde ìjẹ̀ṣà ọkùnrin yàngìdì yàngìdì ni wọ́n ń tì láti pa adíá fún òyìnbẹ̀ fún tí ó bulẹ̀ olúworoko wọ́n ní kó beegun lé ó beegun lé ẹbọ rẹ̀ òfin wọ́n ní kó bó sọ́jà ó bó sọ́jà ẹbọ rẹ̀ ògbà wọ́n ní kó bọrí ó bọrí orí pa wọ́n ní kó bọlẹ̀ ó bọlẹ̀ ilẹ̀ dálu wọ́n ní kó bọ olúbọ̀bọ̀ tìrìbọ̀ bá bọ́ ó lòun mọ̀ pé bàbá ẹni lé gún òun mọ̀ pé ìyá ẹni lò sọ́jà òun morí lórí òun mọ́lẹ̀ nílẹ̀ ṣùgbọ́n òun ọ̀mọ́ olúbọ̀bọ̀ tìrúbọ̀ bá bẹ́ bọ́ ǹjẹ́ kí là ń bọ́ nífẹ̀ẹ́ ẹnu ẹni ẹnu là ń bọ́ nífẹ̀ẹ́ ẹnu ẹni kí là ń bọ́ nífẹ̀ẹ́ ẹnu ẹni ẹnu là ń bọ́ nífẹ̀ẹ́ ẹnu ẹni kẹ́nu má pa mí kọ́ má pẹ̀ràn mi kí n mọ́ fẹsẹ̀ lẹ̀ kí n mọ́ lọ rè fẹ́nu kọ́. èmi náà ń wò náà mò ń wò pé something must be behind it bí ọba wà behind it ni n ti ń ṣẹlẹ̀ ìmọ̀ ṣẹlẹ̀ sí ọ àmọ́ gbà tá a ti gbé fàjùlẹ̀ nísìnyí n tó wà hiding gangan ìfatijé yé mi. bàbá mo fẹnu kan bì kan ni. wo wọn jẹ kí n parọ́ fún ọ kòkòrò tí ń jẹgbà ìdí ìgbà ló wà o. bàbá kò yé mi o. padà ìyá rẹ òun ló wà ní gbogbo ohun tí ń ṣẹlẹ̀. mọ́mí mi ló ń ṣe mí. Ah, ṣé mo pè ìyá rẹ lájẹ ni àìgbàburú lẹ́nu abọ́ rẹ̀ bàbá tiẹ̀ wàá gbàburú lẹ́nu abọ́ rẹ̀ kì í sẹ́nu èmi agbélé dapá agbẹ́ ìkùlé mọ yodù tó wù èèwọ̀ òrìṣà ẹ máa farabalẹ̀ o sọ gbọ́ mi bí n bá ní ìyá rẹ ló wà ní ọ̀rọ̀ rẹ kò túmọ̀ sí pé àjẹ́ ní ìyá rẹ o. ẹ má bínú. farabalẹ̀ n tí ò yí ọ látọjọ́ tó ti pẹ́ òní ni ó yí ọ. ọ̀yà máa wò bí. kangokango là gbóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ là gbóhùn akèrègbè bọ́mọ owó bá ṣubú lóra wọn ohun òkèrè nífọ̀ gbọ́gbẹ̀rì bá fọ́jú ọmọ awo àṣemúrin kàràkà bẹ́ẹ̀ jẹ́ ńlá bá sọ lómi àrílé omi ìkọ̀ǹkọ̀ aṣọ lódò àrílé odò ọ̀yá ọ̀yẹ̀là. ẹ lọ mà ẹ ká sọ mà èmi ládélé nù. ọládélé actually mo ti gbọ́ iṣẹ́ yín láti àárọ̀ kí n tó máa lọ bí iṣẹ́ bọ̀ láàárọ̀ yẹn mò ń kánjú gan ni ò jẹ́ kí n lọ mo ṣe wá ń darí bọ́n sí mi kí n yẹ. ọládélé ọmọ dáadáa ni ó Mm-hmm. bó o kọjá nígbà àgbà ọmọ kéèyàn ni ó ní nǹkan tí mo fẹ́ sọ fún ọ tí mo fi ní kó yọjú sí mi o ìyàwó rẹ ń kọ́. ó máa wà nílé láti ó máa wà nílé torí mo fílẹ̀ sílé tuntun jáde. ilé náà ni ó tiẹ̀ wá kì í lè sí sẹ́ńtà inú ilé náà ni tí mo ṣe é sórí ìyàwó rẹ hmm. níjọ náà pín tìjú kò sí tìjú kan báyìí tó náà pín tìjú. wọ́n mi mi understand yìí ìyàwó rẹ̀ hmm. onínàbí hmm. ọmọ tí ń jẹ́ náà sọ ọmọ tí ń jẹ́ sínú wọn bá gbà onísìnà léèyàn kéèyàn máa ṣe sìnà káàkiri. ẹ ṣe rí mọ́mí ẹ ṣe rí ìyàwó mi pé àwọn ọmọ yín náà ló jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mímu náà bí ọmọ bí mo ṣe gbọ́ oníṣẹ́ nígbà yìí mo ní sáré máa bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mímu gẹ́gẹ́ bí ọmọ ẹ̀jọ̀ máa tó bá ṣẹ̀yìn ẹ mọ̀ pé máa bá wí náà ṣàmì tẹ́ bá ṣàlàyé fún mi má ṣe yẹn sọ fún mi wọ́n mi má bá wí lọ́dẹ̀ sọ òye mi. Hmm. ọ̀làdélé sórí tẹ́mi bá sọ fún o hmm. gbà pé bẹ́ẹ̀ ni o èmi ò mọ̀mọ́ ló mú o torí pọ́mọ gidi ní ọ̀làdúgbò jẹ́gẹ́ rẹ ló ń lọ́wọ́ bọ́m̀bí o ti ń dàrí bó o kọjá nígbàgbà ẹ̀ ǹlẹ́ máa o ẹ̀ ǹlẹ́ máa o ó sì ní kí n tètè pè ọ́ kí n jẹ́ ẹ sí i tọ́lọ́bìnrin tó bá gbégbá àsìná láàárọ̀ kùtùkùtù báyìí tó gbégbá ànàbì bí ò bá para rẹ̀ yóò pọ̀kọ́ èyí ò sì lè ládùúrù rẹ báyìí kó sọ pé òun fojú sunkún ẹ sọ̀rọ̀ àwọn aládùúgbò wọ́n dá sojú bẹ́ẹ̀ ni wọ́n fi ń wọ ọ kò sẹ́ńtì ọmọ ìyàwó rẹ kó dé sí mi ni ah. onínàbì ni àmẹ́mi ọ̀fẹ́ kọ́ bàjá kí ló dé ọládélé ah, ṣé ẹ ti mọ sọ fún ọ náà lójú ọmọ ọ̀sẹ̀ báyìí òtóyún un bọ́ ọ bá ti délé ìwọ pè é kó o bá sọ̀rọ̀ kẹjọ sọ ní ṣùbínùbí ló bá tán. gbogbo aládùúgbò kò sẹ́ni tí o mọ̀ kò sẹ́ni tí o mọ̀ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kò ní ọdún tì. tọ́ni wá ó ti ẹ̀ dá ó lè má tutù ilé bẹ́ẹ̀. ìtàǹbì ló máa bẹ̀rù ẹ̀ ó lè bá ó lè ó lè bá tèmi jẹ́. mi ò láàárọ̀ mi ò lọ́sàn-án olórí burúkú obìnrin kan sọ wí mi pé ah, ilé tẹ̀sí fún wa ló ti mi lọ. ọlọ́dúnlé ọkọ mi kí ló dé ṣé àwọn travel náà ó rí mi rè é lẹ́yìn. ìwọ ló ń travel ó ti sáyẹn àsìkò nílé iṣẹ́ ti parí. none of that kí ni mo ṣe. ṣó ti ya wèrè ṣá kí ni wọn ò ṣe kí ni ò ṣe òkè dúró kí n tó kúrò lè ṣèwé sọ fún mi kó wà lé. mo sáré lọ ọ̀rẹ́ mi nílé kejì ni. ẹ àṣírí ti wá tù. ó tún tún sìn wọ́n lọ ó ti sìn wọ́n lọ tiẹ̀ ti bàjẹ́ gbogbo ṣe ń rún ẹ tó ń rún ẹ tó ń rún ẹ nínú kúrúnú ilé tèmi tèmi sọ owó ẹ gbogbo ẹ ni mo ti gbọ́. sórí ni àbò gbó àti pé ta ló ń pò kò bànújẹ́ fún ẹmí ìṣe nǹkan tó jọ bẹ́ẹ̀. mo ti ń ṣòro bíbá yìí ní kó o ti ya wèrè ṣá ìsọlọ́délé o ti ya wèrè ṣá. kí ló ṣẹlẹ̀ tẹ́kí náà ìyàwó yín bá. tí yín ní bàjẹ́ olórí burúkú ìlú bàbá tèmi jẹ́. lọ́nà o. ẹ ṣe gan ǹjẹ́ mo wí pé wèrè yín yà lè mẹ́mi lára nulẹ̀ yìí ǹjẹ́ mo wí pé wọ́n ń rún ìyàwó tèmi wọ́n ń rún ìyàwó tèmi wọ́n ń yarun fún mọ́nu ilé tèmi sọ owó ẹ̀. tí ìbá ìṣọkọ́ lọ ìyá kélébé ẹ wo ìyá tèmi ò bá tèèyàn jẹ́ kí lè máa parọ́ ọkùnrin nínú ilé yìí ìyá kélébé ah! Ah! ládùúgbò yìí ó ń lẹ gbàgbọ́ ó máa bá léyìn jẹ́ ni. ẹ má wulẹ̀ lọ jìnnà ẹ má lọ jìnnà kò dìgbà tí ìyá kélébé bá sọ fún mi kí tó mọ nǹkan tó máa ṣe ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ló wá sí musẹ̀ yìí wọ́n ti sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ kí n tó fẹ́. ẹ wo Mr. Ọládélé ẹ jẹ́ kí n sọ tọrọ fún yín o ẹ má jẹ́ kí third party kó dà lé yín rú ẹ má fún third party láàyè. kí ló kèmí àti pátì kankan ṣé mi ṣe pátì ni ẹ fọ̀rọ̀ APC àbí PDP lẹ́ o ṣọ́ mi yẹn nìsín márèjì mi mi ò lè fẹ́ wèrè tó máa ah! ẹ má yẹ kí n tọ́ yín o ẹ má yẹ kí n tọ́ yín ẹ má lọ o ẹ má lè jẹ́ kó má lọ o ẹni tí wàá fẹ́ sán kúnú ẹ̀yìn méjèèjì ẹ má dá sí o. má lọ o. Hello. kí ló pé ẹ ah, tó ṣe fún mi tọ́tọ́ lé mi kúrò ní ẹrù mi gbogbo àwọn ọmọ ẹ lórí àwọn ọmọ tó mú ẹ wọn ní rí ibùjókòó ayọ̀ jókòó sí á ah, tó bá ṣe wọlé ọkọ báyìí lọ́wọ́ máa jáde àníwọ̀n ní ní ibùjókòó ayọ̀ <laughs> rí mi lẹ́dá mi gbẹ̀jà rí jẹ́ fún mi. so ti wá rí báyìí. kí wá lọ́nà àbáyọ gangan báyìí. Ah! ọ̀nà àbáyọ bàtà ìfọ òní balẹ̀ kó má sọ̀rọ̀ àbíbó ní kí o bá gbọ́ fáníkà ló kù. ọ̀rọ̀ rẹ lé tutù ńgbà tá a bá wá parí ètùtù yìí tán a wà lọ sórí ìta mẹ́ta lọ́gàjẹ́ òru láago kan òru. òru. bẹ́ẹ̀ni ibẹ̀ là á fọ ẹlẹ́dàá rẹ̀ sí bàbá wa fọ̀ tán ọ̀tán náà bẹ́ẹ̀ni gbogbo èkó ti ń dẹ̀ ọ́ láàmú látọjọ́ tó ti pẹ́ nígbà tá a bá wẹ gbogbo ẹ̀ sórí tàtàn ọ̀tún náà. ó ti gbé ló ti kése nù jù bẹ́ẹ̀ lọ.